الله وسلامه عليهم وعلى آله وأصحابه قر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أن دوقي سواجه الله سبحانه وتعالى ọba tí ó tó kọ́dà tó ní kí a lè pàdé lórí ètò àyíkò ní sọ́sọ́nà níbi tí a ti máa ń gbéyẹ̀wò ní gbogbo ọjọ́ júmọ̀ ní bèbè àsìkò ilé aago mẹ́sàn-án ààbọ̀ eléyìí tí a ń bẹ Allah subhanahu wa ta'ala níjẹjọ a ń bẹ Allah subhanahu wa ta'ala níjẹdógún àtúnbẹ náà wípé Allahumma ballighna Ramadan laqad ballaghana Allahu Ramadan fi hadhihi sana abẹ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọba tó gbà fún wa tó ní kí Ramadan tọdún yìí kó sójú wa torí pé nínú tá a sọ kẹ́yìn níjẹjọ ni wípé ìgbà tí a bá fi mú jímọ̀ mi yóò jẹ́ nínú Ramadan eléyìí tó jẹ́ pé à ń kí gbogbo wa nílé lóko mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin wípé a kú àfojúbà a kú ìpàdé àkọ́kọ́ Ramadan ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ jimá nínú oṣù Ramadan eléyìí tí a ń bẹ Allah subhanahu wa ta'ala law wafaqa al-jumu'a aw ayyi jumu'atin waqa'a fi shahr Ramadan èyí tó wọlé jẹ́ nínú jimá tọ́lọ́mọba aláàbá ní kó máa bẹ ní Ramadan a rí i pé sẹ́ṣà jumà ló máa jẹ́ torí pé ọ̀nà Ramadan ọ̀tọ̀ ni ó tún wá jẹ́ yọ́mọ̀ jùmọ̀ khairu yawmin tala'at fi ishams ọjọ́ fi lóore jù tó ń mọ ọ̀ràn náà tó túmọ̀ sí pé mo ń rọ ẹ̀mí ara mi àti gbogbo ẹni tí ń gbọ́ wa ẹ jẹ́ ká rí pa múra ká fi sọ́kàn ká sì tètè jùmọ̀ torí pé ó jẹ́nu àwọn ọjọ́ kan tó lóore púpọ̀ ìtètè dejúmọ̀ àwa ó máa attract a lot of ládá téèyàn gbà tí yóò ju tẹlómi tó kàn ìdè lọ so ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé nínú àwọn iṣẹ́ ọjọ́ jimá tánàbí sallallahu alaihi wasallam tó ní wa níran lórí ẹ̀dójú yìí fún wa òun náà ló sọ wípé aksiru alayya salata fi yawm al-jumu'ah ó ní ká jẹ́ kó pọ̀ nínú tá a ṣe fóun nínú tá a máa tọrọ nú àdúrà tó pọ̀ níjọ́ jimá òun náà ní ká máa sàṣàlátù fún anábọ̀ Muhammad Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أبي الله كجو مساقبا أترى لكم كالكم جبا شيء فنبوى محمد أورا لنا تقوى تم تلجوك وانا رسالك يا مفيدي أتوكي وأكبر ويكبي أمجا كاكوسوسو بلوان ويشو لوري إليه تنبين رمضان àkọ́kọ́ pàtàkì jù nú ẹ̀ lẹ́yìn ká gbààwẹ̀ nínú táwọn olùmọ̀ sọ fún wa náà ni pé ká múra pẹ̀lú tìláwàtò Qur'an wa qira'atan wa dirasatan ní kíkà àti wíwá ẹ̀kọ́ ìtumọ̀ àlàyé rẹ̀ ìmọ̀ gbọ́ àìdá kájọkọ́ ní mọ́sídìí kan ni o àbí kájọkọ́ ní hálùkọ̀ kan ni o àbí kó jẹ́ pé lórí atẹ́gùn báyìí náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mú fóònù káàkiri kò sẹ́ skills fún èèyàn kan tí ó sọ pé òun ò gbọ́ àlàyé hmm. sùkúrán àrètà bá kà ó dá kálí mọ̀dájọ́ rẹ̀ pàtàkì jùlọ kí ló bá àwẹ̀ wa jẹ́ kí lè ló tún ṣe kò ní dá kéèyàn waste irú àwọn ọjọ́ tó lóore abẹ́ Allah subhanahu wa ta'ala kójọ mọ́ṣá gáìdì wá síbi tí ó lóore ẹ jẹ́ ká kí wa padà sórí kònóṣù súnà níbi tíra tí a máa ń gbé wò ní gbogbo ọjọ́ júmọ̀ eléyìí tí a lè fi sílẹ̀ òun náà ni tíra tí bàbá wa pè ní al-adabul mufrad àwọn àṣàyàn ẹ̀kọ́ àwọn àṣàyàn àbálò bóòlù yẹn ti máa láyé náà bóòlù anábì sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́ ń gbé kalẹ̀ fún wa lápèjúwe dáadáa fún gbogbo olùgbàgbọ́ òdodo àjẹ́ wípé gbogbo ìgbà téèyàn ò bá téyìn ó bá sùn bó lànà ibi kí àtọ̀lọ́ ọlọ́run kò máa bà bó ló ṣe máa jẹ́ ló ṣe máa sùn téyìn ó bá jẹun bó ní ṣe máa ń jẹun ẹ jẹ́ ká wo orí agbẹ́rin tá dé òun náà lágbẹ́rin bó ní ìgbẹ́niwò ìmá lọ fíṣítà ara ẹni ká lọ bẹ̀rẹ̀ wa wò eléyìí tó wà nínú sunna tànẹ́bọ̀ Muhammad tá a sọ fún wa pé ọ̀pọ̀ náà mùsùlùmí lónìí sunna yìí àti jẹ́ kó lọ àìbẹ̀rẹ̀ wa wò nígbà tí fóònù tiẹ̀ wá dé ìyẹn tí ó ti kó gàgà dí wa kò jẹ́ ká ráàyè láti lọ máa gbéra wa wò a sì wo ọlá tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọnù ẹ wo hadith kan tá a kàbí jẹ ẹ̀dógún tánàbí ní tíbtà wà tọ́pítà mamishaka tó ti yé òtàbà wá àtàmẹ̀nzílákà fìlìjànà ìyẹn ni pé gbogbo ẹni bá lọ bẹ ọmọ ìyá rẹ wò eléyìí táwọn màláíkà tí wọ́n sọ fún mi ọba aláyọ̀ àtúnjẹ́ sábà bí ìpalẹ́sẹ̀ kalẹ̀ ààyè kan tí wọ́n ẹrú bẹ́ẹ̀ tó lè dé sí nínú àlìjánà abẹ́ aláàkójọ kọ́mọ́sá yọ̀ àdéhìsì látọ̀dọ̀ afọ àwọn abu abdullahi muhammad bin ismail al-bukhari rahimahullah rahmatan wa ah, sa'a nínú tíra àwọn adabul mufradi ní àdé three hundred and forty eight òun la kàkàn yìí nígbà tá nabi sallallahu alayhi wa sallam abu aliya tí ó lọ bẹ abdulkarim tó lọ bẹ wò wa alayhi sufin faqala abu aliya innama hadhihi siyabu uban aṣàlàyé fún wa kí ló fà á tí abu aliya sọ pé aṣọ yìí ó jọ aṣọ àwọn tí kì í ṣe mùsùlùmí ó ju aṣọ àwọn tí kìí ṣe mùsùlùmí nígbà tó kíní lọ tán lórí eléyìí n tó padà wá sọ fún ni pé nkanel muslimuna tó bá jẹ́ pé mùsùlùmí dáadáa mùsùlùmí òdodo tó máa ti ń ṣe tí ń tẹ̀lé tọ́lọ́n tó jíṣẹ́ rẹ̀ n tó máa ṣe ni pé ìdá tàṣàwàrú tán bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn wò tán bá fẹ́ ṣe kíni tán bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn wò tajamalu wọn máa ń ṣọ̀ṣọ́ àwọn pé kíni connection tó wà nù hadisi pẹ̀lú manzara qawman fatahima indahum ìyẹn túmọ̀ yìí pé àwọn olùmọ̀ fi sábẹ́ àbẹ́sì yìí pé gbogbo ìgbà tá a bá ń bẹ̀rẹ̀ wa wò lẹ́yìn ìbẹ̀rẹ̀ ẹni wò tán nínú tán fẹ́ ká ṣe pẹ̀lú ara wa ní pé ká fúnra wa nìkan jẹ ìyẹn ni pé ká kódà bójú mi àfọ̀fọ́n náà níjẹ̀jọ́ pé yorùbá máa ń pòye pé omi oníkíní omi ìyẹn túmọ̀ pé kò ní kó wá káwá àwa ríru rẹ̀ rí káwá gbọ́ pé yàn omi ní ẹ̀bá fún yàn juice tó lè fruit jẹ nínú tó lè mọ̀ náà wà pé àmàlà ẹ̀bà la ṣe wá nílé ẹ̀yìn lè sí ìjẹba yìí ó yẹ kéèyàn lè ní ìmí tí yóò pa lẹ́sẹ̀ kalẹ̀ ẹ jẹ́ ká sọ fáwọn obìnrin wa àwọn tọ́lọ̀bà aláàbá kábàlà ká níyàwó ẹ jẹ́ ká máa pèpè àwọn nǹkan àlejò kalẹ̀ àwọn nǹkan tí kì bàjẹ́ káwọn náà sì máa gbìyànjú láti ṣe ó jẹ́ nǹkan tí Allah subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí tábàwọ́ adé three hundred and forty eight three hundred and forty eight a rí i forty nine ló yẹ kó jẹ́ ó ní gbà forty nine ó 48 حدثنا مسدد عن يحيى عن عبد الملك الأرزامي قال حدثنا عبد الله مولى أسماء مولى أسماء يعني wípé a free slave mama ti lọ mọ́lá nínú habib yóò jẹ́ ẹrú tí wọ́n tú lẹ̀lẹ̀ ẹni tó wà ní ẹrú yẹn ni wọ́n ń pè ní Asma'u mọ́ ìyá ta ni Asma'u bintu Abi Bakri Asma ọmọ Abubakar radiyallahu anha wa arda ọlọ́mọ sábà yọ oníṣẹ́ àtúnwò àti bàbẹ́ torí pé Asma jẹ́ sísítà fún ìyá wa Aisha radiyallahu anha àwọn olùmọ̀ sọ pé ọdún tó ń bẹ láàrin wọn gan jìnnà díẹ̀ síra wọn wọ́n ní ìyàwó Asma bint Abubakar ó ju ìyàwó Aisha lọ pẹ̀lú ọdún mẹ́wàá radiyallahu anha ó tún wá fẹ́ prominent kan ìkan gbòógì nínú àwọn sàhábà ó kọ ọkọ rẹ ni wọ́n ń pè ní Zubair bin Awam nínú ọ̀kan nínú àwọn mẹ́wàá tí anabi sallallahu alaihi wasallam tó fún wọn ní tíkẹ́ẹ̀tì àlìjánà kan tó láyé ọmọ tí wọ́n bí látara Asma bint Abubakar ọmọ tí mùsùlùmí ó bí nínú hijira nígbà táwọn sọ̀hábà ṣe hijira àtànẹ́bí lọ sí Madina ó pẹ́ kan tó níbẹ̀ àmọ́ kọ̀ọ̀kan ọmọ tí mùsùlùmí tí wọ́n ṣe ìjírà lọ Mẹ̀dínà tí wọ́n kọ́kọ́ bí Asma'u ló kọ́kọ́ bí radiyallahu anha òun ló bí àfàwà Abdullahi bin Zubair bin Awwam radiyallahu anhum jami'an ọlọ́pọ̀lọ́ masala yọ ní sinmi so òun ló gba àbíyèsí wa qala ó ní akhrajat ilayya Asma'u ó ní mọ́lá rẹ̀ sọ pé ó mú jáde wá fún mi Asma'u jubbatun min tayalisa alayhi linatun shibri ó mú aṣọ kan jáde tamani jubba òní tá a lè sọ wípé ń tá a lè rí tú sí bí àbáyá so àìrò àbáyá sọ̀kan táwọn àfáà máa ń wọ̀ bóyá tó máa fẹ́ ṣe kútúbà kankan a rí pé létí àbáyá yẹn ó máa ní designs so àbáyá yẹn kò sì ṣeé dáwọ̀ àti kásọ̀kan táwọ̀ sí sálẹ̀ rẹ̀ náà tún wà àwọn haúsá máa ń lo àwọn aṣọ yẹn àárí ó máa dàbí máa ń kí jacket kéékèèké báyìí àbáṣọ kan tó ń kéré tí ó wà ní sálẹ̀ rẹ̀ so irú aṣọ yẹn ni Asma'u bint Abi Bakr radiyallahu anha olómújáde wà inna farjayha a rí pé àbáyá yìí ní ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n máa ń hópùn rẹ̀ gbà mí wọ́n so àwọn afáwà tó máa ń wọ aṣọ kan tó jẹ́ pé ọwọ́ gan-an so létí tí ọwọ́ yẹn ni designs wa. Allahu akbar a rí pé hadith yóò máa jẹ́rìí hadith eléyìí a kà wípé tazawaru tajamalu ìyẹn túmọ̀ sí wípé mùsùlùmí máa ń wọ nǹkan tó àwọn èèyàn máa ń ròyìn pé bóyá òkè ṣó ti yé ló wàá mú yẹn tó jẹ́ pé yóò kan bí ẹni tí kò mọ ti ṣe rárá Islam ó fẹ́ kan tó dáa torí hadisi kan sallallahu alaihi wasallam tó jíṣẹ́ aláǹsọ fún wa wípé inna Allah ta'ala yuhibbu jamala Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ nǹkan yóò máa ṣọ̀ṣọ́ so yàwó Aisha radiyallahu anha náà hadisi mi látọ̀dọ̀ rẹ̀ gan ó lànà ẹtù wò kàn kí wọ́n pé yóò tún ya nìkan mm. yóò ya irun ẹ̀ yóò tún ya irun àgbọn rẹ̀ yóò tún wá bá òun bá fi kírìmù pa tó túmọ̀ sí pé ẹni tó ń ṣe yẹn ó máa ń wọṣọ tó dáa kò sábúrú níbi kéèyàn wọṣọ tó dáa tó bá pé méjì náà lèèyàn bá ní kó fọ̀ ọ́ tó bá fọ̀ tán kó lọ tó bá lọ tán kó fi lọ́fín dà sí wàhálà fàtán ìlú ọjọ́ jimẹ̀ ilé ìtọ́ pé àdéhìsì ṣe déédéé bóòlù àṣẹ ká múra níjọ́ jimẹ̀ àdéhìsì fẹ́ kọ́ wa bóòlù àṣẹ ká múra ẹ wo aṣọ tí àfùmáwò mú wáyé tó ń ṣàlàyé rẹ̀ fún wáyé fọ̀kọ́láti ó wá sọ pé hàrí jùbàtù Rasulullahi sallallahu alaihi wasallam táwọn èèyàn bá máa sọ tá nẹ́bí máa ń wọ̀ Allahu akbar radiyallahu ala ashabi Rasulillah wà rọ́ ọlọ́mọ sàbá yọ́nú sọ́n sàhábà níbi tí wọ́n tọ́jú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n lákòólé kàn nípa ẹ̀kọ́ tá nẹ́bí àti àkíyèsí àti ìpeni síbi dáadáa tó wọ́n tó mójútó aṣọ tá nẹ́bí wọn ó tún wá fi hàn àwọn èèyàn lẹ́yìn bàtà nẹ́bí lọ́ta pé ẹ wò aṣọ yìí ẹ wọ àbáyá yìí àbáyá lànàbí máa ń wọ ààbí ìjọ bàtà Rasulullah sallallahu alaihi wasallam eléyìí lásọ tànàbí ṣe kí ni tó máa ń wọ káàna yẹ ìbáṣọ ha ó tún wá fẹ́ júwe fún wọn pé kì í ṣe kémo kan mú jáde nìkan o ìbéèrè tó ká béèrè ni pé bó ni yàwó àsìmáwò ti raṣọ yẹn Allah akbar a rí i pé yóò láǹfààní fún aṣọ yẹn torí wípé àbúrò rẹ̀ tó jẹ́ ìyàwó Aisha ó jẹ́ ìyàwó fúta ní fanabu Muhammad so ó láǹfààní láti lè rí aṣọ yẹn láti bẹ̀yẹn láti lè fi hàn àwọn èèyàn ó lànàbì máa ń wọ aṣọ yẹn lílùú food tó bá fẹ́ pàdé àwọn àlejò tó pọ̀ pàtàkì jùlọ tó bá jẹ́ fẹ́ pàdé àwọn àlejò látọ̀nà tó jìn wùfúd yóò jẹ́ jámù wafd ìyẹn ni pé téèyàn bá fẹ́ meet àwọn delegate so because ní gómìnà fẹ́ meet àwọn delegate kan látọ̀ house of rep ni o house of kinní kan ni o kankan so ó máa ń pàdé wọn lílùú food ó máa ń pàdé wọn yóò láwa ajẹ́ pé anabi sallallahu alaihi wasallam ó ní fẹ́ ṣe aṣọ eléyìí tó máa fi ń pàdé àwọn àlejò so aṣojú báyìí ó jẹ́ ọ̀kan nínú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé wàyáwó mẹ́lì jùmọ̀ à ó máa tún wọ aṣọ yẹn níjọ́ jimá Allahu akbar sallallahu alaihi wasallam tó túmọ̀ sí pé káànà rasulullah sallam òjíṣẹ́ Allah nínú sísí rẹ̀ ni pé yelbasu ajiwadi wàhásánà sí àdáwò ó máa ń wọ èyí tó dáa jù èyí tó rẹwà jù rẹ̀ nínú aṣọ rẹ̀ níjọ́ kíni níjọ́ jùmọ̀ so ayé àlè mùsùlùmù mo pe àwa tá à ń jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin so tí tá bá múra ó yẹ ká béèrè pé à ah, kí ló débò lẹ́ ń lọ ní sọ́kàn pò ní ìjọ jùmọ̀ ni látara pé a mú a wọ èyí tó dáa jù nínú aṣọ wa torí pé ẹ jẹ́ ká gbọ́n ti pé àlùjùmọ̀ ìjọ jùmọ̀ tá à ń sọ yìí ó jẹ́ Eidul Masakin ọjọ́ ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ni tá a gbọ́dọ̀ múra báyìí náà bí ṣe máa ń ṣe níjọ́ jimá wọ́n ní tó bá kọ́kọ́ jí nígbà tó rùn bá ti fẹ́ lọ máa kàtàrí yóò wẹ̀ nígbà tó bá wẹ̀ tán yóò wọ̀ èyí tó da jù náà aṣọ rẹ̀ lẹ́yìn ìgbà yẹn sallallahu alaihi wasallam yóò wà lò lọ́fíńdà yóò lu tùràrí sí aṣọ rẹ̀ ó ọkùnrin là ń sọ torí pé obìnrin ò gbọ́dọ̀ lò lọ́fíńdà jáde bẹ̀ tó bá jẹ́ pé àwọn ọkùnrin aláǹfààní láti lò lọ́fíńdà jáde ìyẹn tùràrí tí ẹ̀ máa fi ṣaṣọ pẹ́ẹ̀fù wọ̀tẹ́bà tí ó jó lóòórùn táwọn yóò rò pé abo ní ń lọ na jẹ́ ká padà tábà wo hadith tá a kà yìí à ń ti ń bẹ pẹ̀lú hadith àti àkọlé rẹ̀ ìtumọ̀ ìpele wo food tẹ́ ẹ bá ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan anabi sọ̀rọ̀ sálám ó ní aṣọ yẹn tó máa fi ń pàdé àwọn àlejò aṣọ tó fi ń pàdé àlejò yẹn ìyẹn ni pé tálejò bá bẹ̀ẹ́ wò yóò wọ aṣọ tó da àlejò tó fẹ́ wò náà kó ní kí ni aṣọ tó ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni anabi máa ń ṣàlejò àwọn àlejò nínú táàsì mọ́ fi ń pàlejò lé òun náà ní ká pèsè nǹkan jíjẹ àti nǹkan mímu ó tiẹ̀ èyí torí pé ẹbí sọ pé mọ́nzára kọ́wọ́mọ́ fatọ́ ìmọ̀ gẹ́gẹ́ bá nábì náà ṣe lọ bẹ anẹ́sì wò ẹ̀mẹ́jẹ̀ ká gbàgbé wò hadith àkọ́kọ́ nínú ọ̀dà ẹ̀dínsì ọlọ́ba àsàlẹ̀kọ́ dáadáa fún àfáwà àsàlẹ̀kọ́ àforíjì fún wa ìyẹn ni àfáwà abu abdullahi muhammad bin ismail al-bukhari rahimahullah aramitawa sa ẹ máa wo fíkì wọn ẹ wà gbọ́yé wọn ẹ wo bó ṣe ń to hadith sábẹ́ rẹ̀ ìlú hadith wọn ń to sábẹ́ ara wọn yìí ìyẹn ni pé ó gbé látara jíjẹ ó gbé látara wíwọ̀ ó gbé látara ọ̀pọ̀ èèyàn ẹ̀wò kan yẹn jíjẹ wíwọ̀ ìbẹ̀rẹ̀ ni wò ọ̀làwò ló ń ṣe kíni ló ń bẹ́ẹ̀ fún wa ànábì lọ bí anas ọmọ mẹ́lìkì wò wọn á tún àtìyẹ ànábì jẹun lọ́dọ̀ wọn kò tún wá sàdédé jẹun nìkan ó tún kírun nínú ilé wọn ìyẹn ni pé ó yẹn náà fèlè nígbà tó wá yẹn náfìlì tán kí látó ló ṣe kó tó bẹ̀ fún wa <laughs> ìyẹn ni pé yóò mọ̀ jẹ́ pé ádámù záìr ẹ̀kọ́ wo ni ń bẹ̀fẹ̀ pẹ̀lú ẹni tó jálejò wà á dábìlì màzú ẹni tá a bẹ̀wò kílẹ̀ ẹ̀kọ́ wo ló gbọ́dọ̀ ṣe kí ni àwọn mùdíf ẹni tó fẹ́ gbà wá lálejò lórí ẹ̀kọ́ wo ló gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú òun náà ìyẹn ni pé àlejò nìkan kọ́ ni kó múra dáadáa àwa tá a fẹ́ pàdé àlejò náà káwa ló ṣe kí ni ká múra dáadáa a jẹ́ pé ayọ́lá immatul khutaba àwọn tí wọ́n jẹ́ ìmáàmù tí wọ́n máa ń gun khutba jọ jimá àwọn máa ń gun mímbàrin jọ jimá ó dáa jù kí wọ́n ṣe kí ni ká máa wòye tó dáa jù lọ nínú kí ni nínú àwọn aṣọ àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ìmáàmù wa bá wa bò wọ́n láṣìírí gbogbo àwọn ìmáàmù bá wa bò wọ́n láṣìírí kó jọ bá wa ṣàlékún ìgbàláyè fún wọn tó bá ké méjì mẹ́ta náà lèyàn bá ní kó rí i pé ó tọ́jú rẹ̀ kó lò dáadáa bó ṣe yẹ kó lò àbí Allah wa ta'ala kó mọ́kànlá yóò sọ wa ẹ jẹ́ ká padà sínú hadith two three سالم بن عبد الله قال سمعت سالم بن عبد الله يعني pé ọmọ ọmọ ọmọ ọmọ umar ọmọ kàfà onáfẹ́ ní salim ẹ má jẹ́ ká gbàgbé nínú àwọn chain of narration kan tó wà very authentic dáadáa jùlọ òun ní tábà ní anáfẹ́ and salim and ibn umar kílàbí anáfẹ́ látọ̀dọ̀ Nafe and salim bin abdullahi látọ̀dọ̀ salim ọmọ abdullahi bin umar an rasulullah ìgbà míì wọn a máa gbé wọn pè ní sílẹ̀ sílẹ̀ tẹ̀ zaab amẹ́líkìn àgbàfà ìmáàmù darul hijra anafe agbára afáàlẹ nafe and salim nígbà mi wọ́n ní salim ìgbà mi wọ́n á máa yọ salim fún bẹ́ẹ̀ wọ́n ní amalikin anafe àni ibn umar radiyallahu anhu ajma'in ọlọ́wọ́ sàlàyé ní sùnmọ́ ó ní anna abdullahi ibn umar qala afáwọ̀ abdullahi ibn umar sọ wípé wajada umaru hullatan istabrakin umaru rí aṣọ kan tó jẹ́ wípé aṣọ yẹn wọ́n ṣe láti di slick láṣọ yẹn hulla aṣọ kan ó jẹ́ up and down fàátà bí ànàbíyà ó wá mú aṣọ yìí ó lọ mú fún ànàbí ó lọ mú padà ànàbí wa Muhammad kí àtọ̀ lọ́nà kó má ba fàkọ́ọ̀là ó ní ya Rasulullah ishtari hadhihi wa albasaha inda al-jum'ah eré oníṣẹ́ ọlọ́run ẹ̀ sí ra aṣọ yìí kẹ́mọ̀ wọ níjọ́ kí ni níjọ́ jùmọ̀ ọlọ́run ṣàbà yọnu fáwọn tàlékùn yọnu fáwọn sàhábà rọ̀mọ́nà ìyínà takudumu aleikel wofud ẹ lè máa wọ̀ níjọ́ jimá ẹ tún lè máa wọ̀ láti fi pàdé àwọn àlejò gẹ́gẹ́ bí aṣọ tí asọmọ bin tàbí bákìrì tó mú jáde fún wa nínú àdéṣà kàfájú fàkọọlá aleyhi sọláàtú wasalam ìkí àtọlọ Ọlọ́run kó máa bá anabi sọ pé ìnáma yalbasu amala kọlákọlá òfin àhẹrà aṣọ tó mú wa ti ń dá bọ̀rọ̀bọ̀rọ̀ yìí aṣọ wa tó jẹ́ kí ni ó yàtọ̀ sí júbà tọ̀hún ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin tó máa ti ń ṣe ìyẹn gbọ́dọ̀ wo pé irú aṣọ wo la fẹ́ máa wọ̀ ṣẹ̀mọ̀ aṣọ kan wà téèyàn bá wọ̀ dojú agbo àbí ẹ̀ bá wọ̀ débi kan gbogbo èèyàn ìwọ ni gbogbo èèyàn máa wọ̀ <laughs> yóò máa kọ́ mọ̀nàmọ́nà so látara harir ẹsìn mẹ́jẹ ká gbàgbé anabi sallallahu alaihi wasallam ó ní alharir aṣọ aláàrí bá bàbá ṣe máa ń pè nù àwọn bàbá wọn lẹ̀ yóò bá wọn ní aṣọ anabi ní aṣọ aláàrí ọlọ́run fi léèwọ̀ fọkùnrin àlè gbogbo ẹni bá wọ̀ láyé kò ní wọ̀ lálẹ́ kìí àmọ́ ọlọ so ìyẹn túmọ̀ sí pé èèwọ̀ ni fọkùnrin àmọ́ obìnrin lè wọ̀ obìnrin tí ó bá wọ̀ náà kì í ṣe pé náà ó wọ̀ síta a jẹ́ pé yóò wọ̀ sínú tàbí kó wọ̀ nínú ilé tàbí kó wọ̀ níta kó wá wọ̀ lé lórí so tó túmọ̀ sí pé gbogbo yẹn kọ́ ní òṣèkí ni kọ́ ní fún rẹ̀ dáadáa so eléyìí ni èròǹgbà Umar fún anabiwa wípé ṣe wọṣọ yìí sọ̀rọ̀ kan nípa yẹn ó ní aṣọ yẹn gbogbo ẹni bá lè wọṣọ yẹn tó jọ bí aṣọ fáàrí tí gbogbo èèyàn ń wò tó sì wà nù aṣọ tá ànábì ti sọ nípa rẹ̀ ó ní ẹni bá wọ ẹni tí ò ní nípìn kankan níjọ́ wo níjọ́ àlàkìyàmá ọlọ́run kójọ wọn ṣàjà nípìn o torí pé tí mo bá fún yẹn nípìn yẹn láyé tó bá ti fún yẹn nípìn yẹn níjọ́ àlàkìyàmá èèyàn mí zìn kankan o ma la khalaqa bí ma la nasiba lah ẹni tí ò ní nípìn kan ọlọ́run ní sánlẹ̀sán kankan níjọ́ wo níjọ́ àlàkìyàmá sẹ́mi àpèkínní umaru ṣe umaru yóò kóraró àbíyèsí wọn kọ̀ntínú mo rò pé lẹ́yìn ìgbà tó wá pẹ́ díẹ̀ wà ó ti ya Rasulullah sallallahu alaihi wasallam bi hulalim mo rò pé wọ́n wá kó zaka kan wá àbí sọ́dákọ̀ kan wá àbí wọ́n kó èrè ogun kan gẹ̀nìmọ̀ kan tí wọ́n kó lójú ogun wọn wá kó wá bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam fa arsala ila Umar bi hulatin ànábì wa mú hulal ìyẹn ni yóò máa jẹjẹ mú hulatin ìyẹn ni aṣọ yẹn tó bá ti di pọ́pọ̀ yóò di kí ni hulal ó wá mú ẹyọ kan nínú rẹ̀ fàárísàlà bíi ilẹ̀ Umar ó wá fi ránṣẹ́ sí Umar ọmọ Khattab ẹ má jẹ́ ká gbàgbé o a rí i pé the same irú aṣọ yẹn Umar ní ká nàbí oṣù kìíní kó rà irú aṣọ yẹn náà lànàbí wá fi ránṣẹ́ sí Umar wàyí la Usama ànàbí tó mú aṣọ kan nínú àwọn aṣọ yẹn torí kó ju méjì lọ tó ti ojú ọ̀kan lọ ó sì ju méjì lọ torí kó bá ti ní hulal plural lọ́dọ̀ Lárúbáwá ní tó bá ti ju méjì lọ tó ti di mẹ́ta sókè lọ nánà lókè ni plural fún hulal yẹn ó fi ránṣẹ́ sí usama mari wa usama tani usama ìyẹn ni usama ọmọ zaid wọ́n máa ń pè ní hibbu ibnu hibbu rasulullah olólùfẹ́ ọmọ olólùfẹ́ òjíṣẹ́ allah ìkẹtọlọ ìyọnọlọkùn máa bá wọn àti bàbẹ́ na'am wàyílà ali wọ́n fi kan ránṣẹ́ síta ní ali tẹ́bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó wà náà tá ànábì nífẹ̀ẹ́ sí jùlọ ali jẹ́ àná ó tún jẹ́ ọmọ nkú àná torí pé ànábì fẹ́ ọmọ ọmọrò ìyẹn ìyàwó Hafsa radiyallahu anha hmm. wa ila Ali ibn Abi Talib bi hullatin ànábì fi aṣọ kan náà ó tó fi ránṣẹ́ sí Ali ọmọ Abi Talib hmm. faqala Umar sẹ́sìmọ̀ pápá wa lè díẹ̀ hmm. wọ́n jẹ́ni tó lákèsí wọn lójú kòkòrò gẹ́gẹ́ bí ọmọ wọn àbúlẹ̀ náà ṣe lójú kòkòrò ẹ̀sìn wọn kàn take things for granted bí mo kàn sáà ti ẹ̀rí ara o ọ̀rọ̀ alikiyama wọn bá nẹ́bí ṣe kọ́ wọn àwọn náà kì í fi ń ṣeré wọn sì gbàgbé ọ̀rọ̀ ọlọ́nkọjá àwọn lákèsí dáadáa kó mẹ́jẹ gbogbo nǹkan lákàrò bàṣẹ bí patila ń lọ hmm. ẹja wọ báyìí náà ẹ lè góòlù ó mọ̀ ń ṣe ní láàánú púpọ̀ tá a bá ráwọn ọkùnrin tiwa lẹ́nìí láwùjọ tá a wà yìí tá a rọ́kùnrin tó fi góòlù sọ́rùn nínú tọkùnrin gbọ́dọ̀ wọ góòlù wà náà ṣé àìbá ó fi sọ́rùn ni o ó fi sọ́wọ́ ni o kódà téèyàn ò bá ṣàkíyèsí dáadáa ẹ fẹ́ lè rọ́kùnrin mùsùlùmí lónìí tó fẹ́ lè sọ pé òun fi chain ṣẹ̀ṣẹ̀ bí obìnrin so àyàn lè fẹ́ bí wá pé ǹjẹ́ lè fi chain ṣẹ̀ṣẹ̀ yes ó lè fi ṣẹ́sẹ̀ tí ò bá ti ní jẹ́ kó hàn kò síbi tóbìnrin ò lè lo góòlù sí lára torí pé ẹ̀tọ́ ni fún wọn níbo láti wọ̀ ọ́ láyé tán bá ti lè bò ó àbí láti lè wọ̀ nínú ilé ìta ni wọn ò kàn gbọ́dọ̀ fi hàn. eric bell kwan sọ fún sọ́tàlá azab ó ní wàhálà yẹ̀dọ̀rẹ́bìnà bí àrùjúlẹ̀ ẹ̀ ń nà obìnrin ò gbọ́dọ̀ máa rìn lè yóò lánà mẹ́yọ fínà mí zì náà tẹ̀yìn láti pé káwọn èèyàn wá rí n tó pamọ́ nínú ẹ̀ṣọ́ wọn àbí aláàkójọ ọmọ obìnrin bá wa mójútó wọn ṣe wọn lẹ́ni tí ó lè tẹ̀ láti òfin rẹ̀ àti gbogbo obìnrin mùsùlùmí lápapọ̀ àti wọn ti ń gbọ́ wa Umar oní ya Rasulullah onírìnsẹ ọlọ arsalta biha ilayya à ó sì fi ránṣẹ́ sí mi ó sì fi ránṣẹ́ sí mi laqad sami'tu kataqulu fi àmà kólítà pápá mo gbọ́ mo tí ara mi gbọ́ n tẹ́ sọ nípa aṣọ ìtẹ́lẹ̀ níjó ni kí lànà bí wàá sọ fún sallallahu alaihi wasallam ni mi ò tẹ̀bí wà ó lè ta ẹwọ kan ó lè ṣe kí ni ó lè ta àwọn tẹ́kìdì bí àjẹ́tẹ̀k ó sì lè fi gbọ́ bùkátà tó túnbẹ̀ tí máa zálíkà ọ̀rọ̀ yẹn ó ṣe kí ni kò takora wọn ibi tá fẹ́ mú bẹ̀ ni pé aṣọ yẹn ànábì máa fi gbàlejò tó bá gbàlejò tán wá bẹ̀wò tó náà bá lọ bẹ̀yàn wò ó máa wọṣọ tó dáa tán bá wá bẹ̀wò yóò wọṣọ tó dáa àwọn àlejò sì máa ń jẹ lọ́dọ̀ rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ fún alágbọ̀ọ́yẹ rẹ̀ jù báyìí lọ kó fi sínú nìyẹn sára fàánà tẹ̀síọ́ lẹ́rọ̀ subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta